dáadáa la bá gbogbo wa. ìyá ẹ káàbọ̀. àwọn ọmọ ń kọ́. wọ́n ń bẹ. tí àlàáfíà ni gbogbo wa wà. àlàáfíà ni ìyá. ẹ kújọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ̀. ìyá hmm. ó mà tójọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ̀. ṣé o sì ta rí yín o. mo wá dún lórí yorùbá nation ni. yorùbá nation yorùbá nation. yorùbá nation. ẹ̀ẹ́. Eh tó mímọ́. ẹ ọmọ bá ń gbé ìjòkó fún ìyá. bó ṣe yóò dáa fún ọ. bá ń gbé ìjòkó. bó ṣe ọmọ mi. ẹ o ti lọ jù. ìyá ẹ máa rọra o díẹ̀ díẹ̀. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹ máa rọra o ìyá. ẹ ṣe. ẹ jókòó dáadáa o. Ah. ìyá wa a mọ̀ rí yín àìrèwú ah. lọ́sàn-án mo wá fún lórí ọ̀rọ̀ dúpẹ́ ni. dúpẹ́ onítìrí. dúpẹ́ onítìrí ni. ayabiola. ayabiola ọmọ mi. ààrẹ ọ̀nà kàkà ọmọ yín ni. bẹ́ẹ̀ni. ah olóbàtán ló bá tán kí lè ṣe kò sí tẹ̀fi wá torí ẹ̀ o a wá lórí nǹkan tí òfin tí wọ́n sọ lórí yorùbá lè sọ yìí ni. lórí ìyá wa yorùbá nation. o oh, yorùbá lè sọ. ẹ yo oh, ó dá ó dá adelé ìgbàdélé wọlé. o oh, yóò dá fún yín. àṣẹ ayé yín máa dáa. àṣẹ. àní fojú sunkún ẹnikẹ́ni nínú yín. àṣẹ o. tọ́ báwo ni ó ṣe rí lọ́rọ̀ ọ̀dọ̀ adelé. ẹ adelé ọ̀rọ̀ adelé a wà lórí àwọn ẹ ti rí eléyìí rí àti rírí àwa náà fẹ́ darapọ̀ yín ni àwa ìyá àgbà ẹ̀yin ìyá àgbà fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ bá wa gbé adélé wọlé àfẹ́ bá yín gbé adélé wọlé ẹ tẹ́ bá ti ṣetán àwa náà gbà yín wọlé ẹ káàbọ̀. tí àwa náà arúgbó àwa náà lè wọlé pẹ̀lú yín. ẹ wọlé ìyá báwo lẹ ṣe. torí pé àwa náà wà lẹ́yìn yín. ẹ wà lẹ́yìn wa. wà lẹ́yìn yín. ìyá wa mm-hmm. àwọn tí wọ́n lé furu kọ̀ọ̀kan mọ́ wa yìí tí wọ́n sọ pé wọ́n máa bá wa ṣe kinní kan wọ́n máa fìtínà kí lẹ rí sí ọ̀rọ̀ wọn. <laughs> eré ọmọdé ni wọ́n ṣe. eré ayò. eré ayò lọmọ ayò ń ta. ok eré ni wọ́n fọmọ ayò ṣe. ẹni kò sí nǹkan kan wọ́n kàn ń ṣeré ni. pé ká máa nìṣó. ká máa nìṣó àwa wà lẹ́yìn yín. ẹ ṣe ìyá wa. mo wá ọ̀pá tẹ̀rí lọ́wọ́ mi yí ọ̀pá àṣẹ ni tí dúpẹ́ bá ti ń bọ̀ àwa wà lẹ́yìn ẹ̀ ọ̀pá yìí ló máa tọ́ lẹ́yìn kò sí nǹkan kan àwa ìyá àgbà ti dìde a ti múra láti tẹ̀lé. kí dúpẹ́ mọ́ bẹ̀rù. kó má bẹ̀rù àwa lẹ́yìn. àti black lion. gbogbo wọn kọ́ má bẹ̀rù. bàtà gbogbo àwọn tó tẹ̀lé. gbogbo àwọn kọ́ má bẹ̀rù àwa nìyí àwa ìyá wà lẹ́yìn wọn. ìyá wa àwọn tí ó àwọn tó àwọn tó gbérọ́ dání àwọn àtúrọ̀ tàbí èlùbọ̀ kí ni ẹ fẹ́ kí lẹ fẹ́ kárí sọ̀rọ̀ wọn ṣé ká máa wò wọ́n ràn ni. ó mú èpè mẹ́ta wá fún wọn ni. ẹ ìyá èpè mẹ́ta. ìní ẹni tí ò bá dẹ́yìn lẹ́yìn wí. dúpẹ́. dúpẹ́ kò ní dá fún. àṣẹ. kò ní jèrè ọmọ ẹ. àṣẹ. ìkejì tó bá sùn kò ní í jí. àṣẹ. ìkẹta tó bá kú díẹ̀ kí dúpẹ́ dé wọ́n máa gbọ́ pé wọ́n ti kú ni. àṣẹ o ìyá wa. kó tó ṣẹlẹ̀ nìyẹn ẹ farabalẹ̀ àwa wà lẹ́yìn yín. ẹ ṣé ìyá wa. ẹ ṣé àdúpẹ́. ẹ ṣé ìyá wa. ló bá rè sọ. a ló ti ṣeé ṣe. ó ti ṣeé ṣe àwa wà. kílẹ̀ àwọn abiyamọ tó wà lé. màá pe gbogbo wọn. pé kí wọ́n jáde lọ́dọ̀. àtúrò àró. ẹ túrò yìí. bá a ti ọmọ àrò fún dúpẹ́. ṣe. kò sí kankan kó má fòyà kó má bẹ̀rù. mo dúpẹ́ o. àwa wà lẹ́yìn ẹ̀. mo dúpẹ́ o. ẹ ṣe. ọmọ bo ni yín ìyá wa ọmọ kogi ni ọmọ kogi ni mí. ẹ ìsà hausa. àmì ìṣe boko haram. Ah! ìyá mọ̀ ọmọ boko haram pé. ìṣe boko haram. Ah! alọmọ kogi ọmọ ilé Ifẹ̀ lẹ wá. ilé Ifẹ̀ la ti wá. ẹ káre ìyá mi ẹ ṣé ebi ò pa ṣé oúnjẹ wà yàtúrẹ́ rẹ̀ àbí torí mo gbọ́ pé wọ́n lè bí ń pa àwọn àgbà. ebi ń pa àwọn ìyá àwa tó jẹ́ pé tó yẹ ká máa ro oúnjẹ jẹ wọ́n tún máa gbowó lọ́wọ́ wa wọ́n tún máa ṣe nǹkan míì ìgbà míì báyìí tá a bá jáde tó yẹ káwọn ọmọ tọ́jú wa kò ní sí àwọn ọmọ wa níwọ̀n tí san owó fún wọn. Ah! wá níwọ̀n tí ń sanwó. òun náà ni dúpẹ́ ló máa ṣe. ebi ń pa wá ẹjọ́ ẹ bá wa gbàdúrà ẹ bá wa bẹ dúpẹ́ kó máa bọ̀ kó wá gbà wá lọ́wọ́ ìyá yìí. yóò sì dé dúpẹ́ yóò sí nǹkan kó máa bọ̀ á wà lẹ́yìn ẹ̀ wọ́n wá torí àwọn ìyá àgbà tó. wọ́n torí àìríjẹ yín àìríjẹ wá sọ yín di ìyá àjẹ. bẹ́ẹ̀ ni wọ́n ti sọ wá di ìyá olóòórùn sínú ilé ah. wọ́n mọ̀ pé ọwọ́ wa láyé wà ah. wọ́n mọ̀ pé agbára wọn ló wà. bẹ́ẹ̀ èmi tó ń pa yín ló fà o. bẹ́ẹ̀ ni. ẹ jẹun dúpẹ́ ní kí n sọ fún yín pé ẹ̀yin àgbà pé jẹun. ẹ ṣe é pé ẹ ṣáà ti wà lẹ́yìn adélé ẹ ṣáà àwọn arúgbó tó kù pé adélé bẹ́ẹ̀ni àwa lẹ́yìn ẹ. yorùbá nation. yorùbá ló sọ. no no no. ooo oh, yorùbá ló sọ. bye bye bye bye.